ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tó fi ìlú Àbújá ṣe ibùjókòó ti kéde gómìnà Adémọ́lá Adélékè gẹ́gẹ́ bí gómìnà tí ó máa tukọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun lọ fún odidi ọdún mẹ́rin bàbá nígbàgbé pé láìpẹ́ yìí ni gómìnà Adémọ́lá Adélékè gbé ẹ̀sùn lọ sí iwájú ilé ẹjọ́ náà látàrí ẹjọ́ kan tí ilé ẹjọ́ tó ń gbọ́ ẹ̀rọ ẹ̀hónú ìdìbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó yọ ọ́ kúrò ní ipò tó sì ní kí Gbóyèga Oyètọ́lá tẹ̀síwájú láti máa jẹ ẹni tí ó jáwé olúborí ní orí ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ́yìn eléyìí ni Adeleke gba ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn lọ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tí wàá gbé ìdájọ́ kalẹ̀ báyìí gbogbo ẹ̀rí tó wà níwájú ilé-ẹjọ́ ó ti jẹ́ kó hàn jàǹgbàǹgbà pé ẹgbẹ́ òṣèlú PDP ìyẹn tí Adémọ́lá Adeleke ti wá àwọn náà jáwé olúborí ipò gómìnà eléyìí tí ó gbé Adeleke wọlé bákan náà ẹ̀wẹ̀ ni wọ́n á fi ọwọ́ òsì da ẹjọ́ tí ilé-ẹjọ́ tó ti kọ́kọ́ síwájú da ẹjọ́ lórí ọ̀rọ̀ náà nù ní ìpínlẹ̀ Ọ̀ṣun Ọ̀pẹ́yẹmí Oyinwọlá ló ti ń jábọ̀ ròyìn láti ìkànnì amóhùnmáwòrán Wisdom Yard